ọmọ kékeré wà ní mọ́ṣáláṣí ó ń kírun lọ́wọ́ àgbàlagbà wọnú mọ́ṣáláṣí òun náà fẹ́ kí irun yìí kan náà só lè tò sẹ́yìn ọmọ kékeré yìí eléyìí tó dáa jùlọ ni pé kó má tò sẹ́yìn rẹ̀ tó bá ti jẹ́ irun ọ̀ranyàn ẹni bákan náà ọmọ tá a tò sẹ́yìn rẹ̀ kírun náà fìlà ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tí kódà dàbí ó bá ti gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ó ti ní òye ohun tó rọ̀ mọ́ ìrun kíkí. sọtìyẹ tí ìrun bá ti jẹ́ ìrun ọ̀ranyàn wọn ò fẹ́ kí a ti ọmọ kékeré síwájú ìbá àti mọ àwọn ẹ̀tọ́ ìrun àmọ́ tí ìrun bá jẹ́rùn náà fílà bírú tàràwí ìtàmọ́kínú àwẹ̀ ọmọ tó mọ ẹ̀tọ́ ìrun a lè ti síwájú pé kó kí fún wa àmárùn ọ̀ranyàn wọn fẹ́ ká ti síwájú torí pé ìrun ọ̀ranyàn ni ìrun ò tí ì di ọ̀ranyàn fún òun ìrun di ọ̀ranyàn fún wọ so bóò ló ṣe á máa kírun lẹ́yìn ẹni tí ìrun kò di ọ̀ranyàn fún so dá ìrun rẹ kí ni àgbàlagbà tí ò mọ pé kóun tètè dé mọ́sálásí yóò da irun rẹ̀ kí kẹ́yìn náà ni òun. naam. wọ́n ní obìnrin kan ọkọ ẹ̀ kú nígbà tọkọ wọ́n ní òun máa ṣe opó forty one days wọ́n máa ṣe forty one days. wọ́n ní wọ́n sọ fóun pé òun máa days. wọ́n ní torí pé wọ́n ní òun ò ní yìgì lórí obìnrin wa ni rárá òun ní yìgì lórí o nítorí pé nígbà tí òun bí ọmọ àkọ́kọ́ tí àwọn fẹ́ ṣe ìsọmọlórúkọ ni àwọn àfáà jókòó tí wọ́n so yìgì òun fún ọkọ òun. This matter is critical. This matter is critical. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tí ó lágbára ni. Ìdí tó fi lágbára ni pé alákọ̀ọ́kọ́ ná mo ti dáhùn ìbéèrè kan ní abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ tó jẹ mọ́ opó ṣíṣe. nínú ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀ ni pé opó tí obìnrin ó ṣe ó ní májẹ̀mú ó ní lànà ó ní òfin obìnrin tí ò bá ní yìgì lórí kò ní ṣe opó. àwọn tí wọ́n ń sọ pé obìnrin tí ò bá ní ìgì lórí yóò ṣe forty one days àmọ́nú ẹ̀sìn tí wọ́n ti mú yẹn wá kì í ṣe inú Islam kì í ṣe inú Islam níwọ̀n àgbà tó bá ti rinlẹ̀ wípé obìnrin ò ní yìgì lórí o títí ẹni tí wọ́n jọ ń gbé papọ̀ tán jọ ń bímọ fúnra wọn títí ó fi kú kò sí opó kankan fún irú obìnrin bẹ́ẹ̀ yàtọ̀ sí pé kò sí opó tí ó ṣe rárá wọn ò ní jọ jogún ara wọn ọkùnrin yẹn àti yẹn obìnrin yẹn ò ní jogún ọkùnrin yẹn ok àìní jogún yẹn ó lè má àfẹ́tì àwọn ọmọ tó bí fún ó lè má àfẹ́tì àwọn ọmọ tó bí fún nínú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ méjì táwọn àfáà sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ méjì táwọn àfáà sọ àwọn kan gbà pé kò ní àfẹ́tì ogún àwọn ọmọ àwọn kan gbà pé yóò àfẹ́tì ogún àwọn ọmọ o àwọn tí wọ́n gbà pé kò ní àfẹ́tì ẹ̀ wọ́n ní tó bá fi lè àfẹ́tì ẹ̀ Agasi pe pé àwọn ọmọ yẹn jẹ ìyà tí wọn ò lọ́wọ́ ń bẹ̀ ìyà ọ̀ràn tí wọn ò dá la fi jẹ wọn níwọ̀n àgbà tí àwọn ọmọ yẹn ti wà lọ́dọ̀ ọkùnrin yìí títí di ọjọ́ ọkú tó sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ àwọn ọmọ yẹn ò ní problem mọ́ pẹ̀lú obìnrin yẹn but fún wípé obìnrin yìí àtọkùnrin yìí wọn ò ṣe ákídùn níkà òun ó ṣúọ̀ pé kò ní sopó kò sì ní jẹ ogún. àwọn tán wá lọ mú ogún forty one days wá fún obìnrin tí ò ní iyì lórí ibi tẹ́ ẹ bá ti gbọ́ ẹ̀dá padà bẹ́ẹ̀ kì í ṣe nínú Islam kò sí àkọọ́lẹ̀ kan báyìí kódà kákọọ́lẹ̀ yẹn dọ̀ yìí fù tàbí kó jẹ́ mòdùú tí ó sọ pé obìnrin tí ò bá ní ìgì lórí pé yóò ṣe opó ogójì ọjọ́ àti ọjọ́ kan kò sí. ohun tí ń bẹ nínú ìsìláàmù ni pé obìnrin tó bá ní ìgì lórí pẹ̀lú ọkọ rẹ̀ tọkọ fi tọkọ bá fi kú yóò ṣe opó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tí ìṣirò rẹ̀ jẹ́ one thirty days one thirty days ohun tó lè mú kí ọjọ́ opó obìnrin kó dí sí yẹn tàbí kó lé sí yẹn òní tóbìnrin bá wà ní kọ̀ǹdíṣàn oyún lásìkò tí ọkọ kú èyíkéyìí obìn tó bá wà ní kọ̀ǹdíṣàn oyún lásìkò tí ọkọ kú ìgbà tó bá tó bímọ ló tó jáde òpó azumin ọkọ kú láàárọ̀ wọ́n sì kíyàwó kú ewu lọ́sàn-án ó ti jáde òpónù. ta ló kọ́kọ́ èwo ló nínú ìṣẹ̀lẹ̀ méjèèjì èwo ló ṣáájú ara wọn ni ó gbédàjọ́ wá ṣé ẹ̀mí ọkọ ti gbọ́ kó tó bímọ tẹ́mi ọkọ bá ti gbọ́ kó tó bímọ ó ti jáde òpónù ní kété tó bá bímọ tán so ló fi gá sí pé ọ̀pọ̀ olóyún àìdá akọ pé pàtó ọjọ́ báyìí ni ọjọ́ tó bá tó bímọ tó tó jáde òpó ok àwọn míì tí opó ṣiṣẹ́ kàn ní obìnrin tó so mọ́ aláìsí bóyá ó bóyá ó jẹ́ arábìnrin rẹ̀ bóyá ó jẹ́ ọmọbìnrin rẹ̀ o èyíkéyìí obìn tó so má láìsí tí kì í sì ṣe ìyàwó òkú ọjọ́ mẹ́ta làwọn ó ṣe sẹ́ǹdẹ̀ báwọn òkú ọjọ́ mẹ́ta làwọn ó ṣe ṣe wá rí ohun tí wọ́n ń pè ní opó ṣíṣe yìí torí pé ẹnìkan padà bí mí léèrè pé Azumi tíjọba ọba fún un láàyè ńkọ́ tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba bíjọba ọba ti fún un láàyè kò rí opó ṣe náà nìyẹn wọ́n yìí sí ìdájọ́ sí opó ṣíṣe opó ṣíṣe ti bẹ̀rẹ̀ counting bẹ̀rẹ̀ láti déètì ọkọ nísìnyí ọkùnrin kan kú nú ẹbí ó níyà ọlọ́mọbìnrin ó níyàwó ó lárábìnrin gbogbo àwọn obìnrin tó so mọ́kù yẹn òkú ọjọ́ mẹ́ta ni wọ́n ṣe wọ́n sì bẹ̀rẹ̀ ní day one tẹ́ni wọ́n kú day one day two day three wọ́n parí okó nù tó bá ti di day four báyìí tí day three bá ti parí ní magribi tá a bọ́ sí day four wọ́n ti jáde okó nù ìyàwó nìkan ni ó ṣẹ́kù nínú okó tóun ó lo oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tí òǹkà rẹ̀ sì jẹ́ one thirty days. ohun tó lè mú un lé tàbí dín tó ga sí pé wà lọ́wọ́ álámù ni òǹkà ọjọ́ yẹn máa jẹ́ òun ni pé tó bá wà ní inú oyún ọgọ́ tó bá tó bímọ ló tó jáde òpó ìwọ́tọ̀ wá ń ṣiṣẹ́ ìjọba tí wọn ò fún ọ láàyè láti jókòó sínú lésopó ohun tó jẹ́ àṣẹ ọlọ́run wọn ò jẹ́ orí ṣe kèé wá ṣe ń tọ́ sọ pé tó bá rí ṣe ní ọdún yìí tó bá gba leave bọ́ padà wá ṣe no no. àkáǹtì ọjọ́ opó ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ọkọ kú o ò lè sún wájú o ò ríṣe òríṣe náà nu wá bó ṣe tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run so ó kù atọlọ lórí ẹ̀ nwee wọ́n yẹ sọ gbèsè ẹ̀ pé a ní láti àlọ́kọ̀ mi kú mi ò iṣẹ́ òjè rí opó ṣe màá wá ṣe lọ́dún yìí no no reason ni wípé that one thirty days eh, one forty days yẹn àbí one thirty days yẹn tí ó jẹ́ the primary òǹkà ọjọ́ tí ìyàwó lò ó ní pé tó bá ti pé one thirty one One orí rẹ̀ yẹn obìnrin yẹn ti free láti fẹ́ tó bá fẹ́ fẹ́ sọ̀gbọ́yé one thirty days ni ó lò tó ti di one thirty one thirty one yẹn wá yẹn láti wá yẹn lọ ló ti free láti remarry. báwo wá ní ìsìlámù ó sì wá sọ pé o lè yẹ ọjọ́ opó rẹ sí ọdún tí ń bọ̀ ṣé ẹ wá rí obìnrin tí ò ní yìgì lórí obìnrin tí ò ní yìgì lórí tó nígbà tó ń bímọ àkọ́kọ́ làwọn àáfàá jókòó ni wọ́n so yìgì ibẹ̀ yẹn wà kìrìtìkà torí pé nínú ìwà burúkú ìwà ìdá ìwà ọ̀daràn táwọn àáfàá oníjálàbí máa ń ṣe tẹ́ máa ń ṣe torí ò lè rí àáfàá súnà kan láyé àáfàá súnà kan ò lè láyé sẹ́yìn tí wọn ò fẹ́ wá nílé oṣù náà ọmọ tí wọn ní kọ́ lọ sílé oṣù náà ọmọ so ní àlọ sílé oṣù náà ọmọ ní àtúnlọ ọ̀dá ọ̀ràn míì so ló fi já sí pé. àwọn àfáà tí wọ́n máa ń so yìgì lọ́jọ́ súná ọmọ nínú ilé ọkọ ọ̀daràn gidi ni wọ́n o ẹlẹ́ṣẹ̀ ni wọ́n o sáwọn ni wọ́n bí ọmọbìnrin yẹn ni sáwọn ni wọ́n bí ni kì í sáwọn ni wọ́n bí náà. Ah. ntọ́sẹ̀lẹ̀ báyìí ni pé a fẹ́ ní low battery ẹ jẹ́ ká wá gba ọ̀nà míì. mi ò ṣáàjì pé nígbà tí mi ò ṣáàjì. ok ẹ máa jẹ́ ń o ká lè reduce ariwo la fi lo earpiece fún. now yìgì síso kì í ṣe nínú ilé ọkọ láti so yìgì àwọn tẹ́lẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ni àwọn tó dá sí pé wọ́n yanra wọn lálẹ́ ó doyún tó bá wá dọ́gọ́ súná ọmọ ọkùnrin yóò ti wá sọ fún àwọn àáfàá pé obìnrin yìí o bọ́rọ̀ ẹ̀ jẹ́rìí o ní o làwọn àáfàá wa ní làwọn àáfàá ń bí díà wọ́n á sọ pé ọba ni kò bàjẹ́ ọba ni kò bàjẹ́ ohun tó wà ń bẹ̀ ni pé ká tó gbókọ ọmọ jáde á kọ́kọ́ so igi pé á kọ́kọ́ so igi wọ́n á gbé àwo igi wá lọ́tọ̀ ibẹ̀ ni àfọ́ tiwa máa ní. aṣọ yìgì obìnrin yìí fún ọkùnrin yìí yìgì yìí ò tí ì so o kò tí ì so kò ì so ìranù lẹ́ ń ṣe tẹ́sìn ò lọ́wọ́ sí. kí ni the normal thing tó yẹ kẹ́ ẹ ṣe a ti mọ̀ páwọn ẹni yìí wọ́n fúnra wọn lóyún ni a ti mọ̀ kí ni ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé ẹ padà sí ọ̀dọ̀ aláṣẹ obìnrin yẹn ẹ padà sí ọ̀dọ̀ tani ni aláṣẹ obìnrin yẹn obìnrin tó o fún lóyún ọ padà sí ọ̀dọ̀ aláṣẹ rẹ̀ ọ wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ pé o ti fún ọmọ ẹ̀ lóyún. níwọ̀n àgbà tí ó bá ti já sí pé orépù ọmọbìnrin yẹn ni ẹ̀yin méjèèjì lọ̀daràn sọ tó ń gbọ́ báwọn níwọ̀n àgbà tí ó ti já sí pé orépù ẹ̀ ni ó nà sí òun náà sì gbà á ẹ̀yin méjèèjì ni ọ̀daràn ṣùgbọ́n tó bá dá sí pé ọ̀nà sí kò gbà ọwọ́ á mú tipátipá tó fi di rapist afipábánilòpọ̀ ìwọ nìkan ni ọ̀daràn nínú ṣẹ̀ríà rẹ́pìstì òun nìkan ni ọ̀daràn.